الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله الكبير المتعالي يخلق ما يشاء ويختار وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا يسأل عما يفعل وهم يسألون وأشهد أن سيدنا محمدا عبده ورسوله عباد الله عظموا ما عظم الله وأحل ما حل الله فذلك من التقوى ذلك ومن يعظم شعائر الله فإنها من تقوى القلوب وقد ورد في شان بيت المقدس رده الله إلى المسلمين ورد نصوص كثيرة منها ما ورد عن أبي ذر الغفاري قال قلت يا رسول الله أي مسجد وضع في الأرض أول قال المسجد الحرام قال قلت ثم أي قال ثم المسجد الأقصى قلت كم كان بينهما قال أربعون سنة ثم أينما أدركتك الصلاة فصل فهو مسجد وروى ابن ماجه عن عبد الله بن عم بن عمرو عن النبي صلى الله عليه وسلم قال لما فرغ سليمان بن داود من بناء بيت المقدس سأل الله ثلاثة سأل الله ثلاثة حكما يصادف حكما وملكا لا ينبغي لأحد من بعده وألا في هذا المسجد أحد لا يريد إلا الصلاة فيه إلا خرج من ذنوبه كيوم ولدته أمه فقال النبي صلى الله عليه وسلم أما سنتان فقد أعطيهما وأرجو أن يكون قد أعطي ثالثا وما ذلك معشر المؤمنين إلا بفضل هذا الموطن المبارك ومن فضله أن الرحال تشد إليه قال النبي صلى الله عليه وسلم لا تشد الرحال إلا إلى ثلاثة مساجد المسجد الحرام والمسجد الأقصى ومسجد هذا قتلت الصلاة في المسجد الحرام على غيره بمئة ألف صلاة وفي مسجد هذا بألف صلاة وفي مسجد بيت المقدس بخمسمائة صلاة وقد ورد أن الصلاة فيه تضاعف وأن المسيح الدجال لا يدخل عن مجاهد قال كنا ست سنين علينا جنادة بن أبي أمية فقام فخطبنا فقال أتينا رجلا من الأنصار من أصحاب الرسول صلى الله عليه وسلم فدخلنا عليه فقلنا حدثنا ما سمعت من رسول الله ولا تحدثنا ما سمعت من الناس فشددنا عليه فقال قام رسول الله صلى الله عليه وسلم فينا فقال أنظرتكم لمسيحا وهو ممسوح العين قال أحسبه قال اليسرى يسير ماء جبال الخبز وأنهار الماء علامته يمكث في الأرض أربعين صباحا يطلب سلطانه كل منهل لا يأتي أربعة مساجد الكعبة ومسجد الرسول والمسجد الأقصى والتور ومهما كان من ذلك فاعلموا أن الله عز وجل ليس بأعور بارك الله لي ولكم في كلام حبيبنا مصطفى ونفعنا وإياكم نفعني وإياكم لما فيه من الذكر أقول ما تسمعون أستغفر الله العلي الجليل لي ولكم من جميع الذنوب والخطايا استغفروه توبوا إليه وتائب من الذنوب كما لا ذنب له توب إليه إنه هو تواب الرحيم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد وقال فون ọlọ́run wa fi ọpẹ́ fún ọ látara àánú rẹ lórí wa Ọsẹ wa kù di ọjọ́ òní ọ̀fẹ́ àánú rẹ òun fi bá wa gbé ọ̀dáwọ̀ ọ̀kẹ́ rẹ dúró lára wa ọlọ́run wa dúpẹ́ fún wa máa tó ṣe fún wa lórí àfi títóbi rẹ àfi bíọ́ gbogbo dáadáa tó ṣe fún wa ọlọ́run má jẹ́ ó bàjẹ́. àánú rẹ tún máa fi bá wa gbé tún máa tún ní tọ́ bá wa láyé gbogbo èyí tá a gbé bẹ́ẹ̀ ṣe ní bàádà ṣe látẹ̀wọ́ gbà lọ́dọ̀ ẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ẹ̀jẹ̀ á ṣe láyé wọ́n sì yí láti mọ̀ fún wa ọlá àti tóbi ọlọ́run bí ẹnì kọ̀ọ̀kan wa bá ń fi e, etí ń bá gbogbo ohun tí ń lọ lágbàáyé tá à fi bá a lọ àárí wípé àdánwò àti fìtínà tí ọ̀rọ̀ kiri ká mùsùlùmí lónìí afẹ́ lè pé túbọ̀ ń pelété sí ni ọ̀wá sẹ́ni tó lè bá ní mú dúró ju àlá ọwọ́ òun làwọn ọ̀tá ẹ̀sìn ń gbé lérí Islam àtàwọn mùsùlùmí. wọn àdáwọ́ dúró oníranran ni gbogbo tí ń sàmì ẹ̀sìn yìí wọn àti ẹ̀fẹ́ rí bí wọ́n ti ń ṣe níbi tó jìnnà ni wọ́n ń ṣe níbi tó súnmọ́ báwọn tọ̀dọ̀ wá ń bì náà ti lágbára tó ma àwọn náà ń ṣe tiwọn ẹ bá ń fọkàn lọ pẹ̀lú tí ń lọ ẹnujọ́ mẹ́ta yìí làwọn ọmọ tí wọ́n ń lọ fún school of law wọ́n pè wọ́n sí báà ní thirteen this month nítorí ìjà ọmọ kan bẹ́ẹ̀ bẹ́ẹ̀ tí wọ́n pè tọ́dẹ̀ pass kí náà ti ń pè ìjáàbù ní kékeré kan tó fi lérí ọ̀nà ìjáàbù tí wọn ò torí ẹ̀ pé sí téèpù kékeré ti ń lò ọ̀nà ìjáàbù lọ́dọ̀ kèfèrí tí wọ́n kórìíra. ìgbógun tẹ̀sìn ní nítorí pé ìsìláàmù yìí òun ni wọ́n ń kórìíra àtàwa mùsùlùmí ní gbogbo ọ̀nà ìtìtàn rẹ̀ òrújú láti láéláé òní Baitul Maqdis kò rújú láéláé ká padà lọ máàpù àtijọ́ nígbà àwọn ìkọwọ́bọ̀ọ́ ọláyé ibi tí ilẹ̀ àwọn àwọn Palestine tó dé tọ́lá ẹ̀jẹ̀ pé kúdùsì yìí òun ni asima òun ni kápítà wọn láti láéláé lẹ́nu ọjọ́ mẹ́ta yìí kẹfìrí Amẹ́ríkà ti ń so lórí wọn òun lọ pariwo pé òun kéde fáyé ipe Israẹli ní kápítà Jerusalem gbólóhùn ilé má nítumọ̀ létí ẹlòmíì lọ́lẹ̀ máa wo pé hàn yálà kan ẹlọ́kan wàá pẹ̀lú yẹn onítùmọ̀ tó pọ̀ sí mùsùlùmí tẹ̀sí ẹ̀ bá yé onítùmọ̀ tó pọ̀. kí ohun ti ń bọ̀ lẹ́yìn ìgbà táwọn kèfèrí yìí tí wọ́n ń ja Baitul Maqdis lógun láti lé àwọn mùsùlùmí kú mẹ́. bẹ́ẹ̀ni pariwo tó kéde lónìí wípé Kúdùsì yẹn gangan ní kápítà Israel ní pé gbogbo ohun ti ń ṣe Kúdùsì yìí pátá ọmọ Israel ìtumọ̀ tí ń wí fún wa nìyẹn gbogbo kúdùsì yẹn a jẹ́ pé ọmọ ìsírẹ́lì ló ní gbogbo ilẹ̀ yẹn kìí sàwọn Palestine ìtumọ̀ nìyẹn eléyìí òsán tá a lè gbé jìnnà nítorí wípé Yahudi ni bí sì fún wèrè ní ara náà ni ó ro sí. ohun tí ń pàwá mùsùlùmí lọ òun náà níbi wípé ká mọ́ sùn lórí ẹ̀sìn wa èyí tó ń ṣe lónìí kéré nínú gbógun tì tó ti ṣáájú tọ́lọ́hún fún àwọn tàná tó fi borí ẹ̀ ṣùgbọ́n kò sí kankan tó mú wọn lè borí mùsùlùmí tó nítumọ̀ ni làwọn tàná ń jẹ́ ìṣòro táwa ní lónìí mùsùlùmí là ń jẹ́ ìsìláàmù ọ̀làpá nínú sẹ̀mí ayé wa òun nìṣòro ta ní mùsùlùmí ẹlẹ́bọ mùsùlùmí tí ọmọ ọlọ́run lọ́lọ́run mùsùlùmí tí òdù ó ti ẹ̀sìn ẹ̀ bó ti yẹ òun làwa mùsùlùmí tòní òun ló bí wàhálà. èyí táwa mùsùlùmí táwọn ń gbé nínú ẹ̀ lónìí tá a bá padà síbi ìsìláàmù wa tọkàntọkàn tá a fi jọkan ṣoṣo rọ̀ sọ́dọ̀ ọlọ́run pẹ̀lú gbàgbọ́ tó jídò pẹ̀lú àfọkànsìn tó kún rẹ́rẹ́ ohun tọ́wọ́ tàwọn tànábà ọwọ́ tiwa náà lè bá. ṣùgbọ́n gbogbo ògbà táwa náà bá tún ṣẹ̀ṣẹ̀ kan lé ẹsẹ̀ kan ta ọgbàgbọ́ lónìí ọ̀sẹ̀lẹ̀bọ̀ lọ́la súnmọ́ àmàlú súnmọ́ kábàrú gbogbo ògbà tá a bá ti ń ṣe é gbogbo ohun tí ọ̀tẹ̀ wa lọ́rùn ni wọ́n máa wọlé tì wá nítorí pé wọ́n ti mọ̀ wá agbára tàwọn tàná kò sí lọ́wọ́ tiwa mọ́. ohun táwọn kèfèrí fi ń sagbára lónìí òun làwa náà ń wá kiri tá à ń kó jọ sì kágbára wà ìtàwọn tànà fi sagbára tó jìnnà ọba wọn sì dúró tì ò borí wọn wọn bá fẹ́ gẹ́ wọn wò. ara tí wọ́n yẹ sànábì ọlọ́run bí wọ́n bá ń sọ̀tà Musa. tọgbanú òkun kọjá tó kún òmú mi ànábì ọlọ́ni àrínú àwọn tó darí àwọn mùsùlùmí jẹ́ kèfèrí lógún tọ́lọ́hún sì payá dáadáa fáwọn náà nínú gbàgbọ́. tí wọ́n ka omi lọ́nà wọ́n lè rọ́ lómi àwọn ọ̀tá náà sì ń wé wọn bọ̀ lẹ́yìn ẹni ọ̀darí wọn jọ náà ní láti sọ fún wọn. sáàmù tó lé mu ajáde wọn làwọn máa torí tọ́lọ́ nínú tó bá rí bẹ́ẹ̀ tóun bá ti ṣe Allahu Akbar ẹlẹ́kẹta báyìí kálukọ̀ ọkọ nu omi kò sí tí ó ṣe á ó sì ṣe wọ́n sì rọ́ lómi kankan sí wọn ìgbàgbọ́ ni títẹ̀mí àtẹ̀yìn débẹ̀ à ń sẹ́yìn méjì sọba tó dá wa àwa gan ń sẹ́yìn méjì iyèméjì ni kọ́ ọ̀fọ́ lọ́nlẹ̀ kọ́ ọ lọ́ọ́ máa pín nǹkan mìíràn kọ́ ọbọlọ́nlé onígbẹ̀kẹ̀lé nù kan mí ìjọ lọ́lọ́ ìṣeyè méjì síra ẹni ní ìṣeyè méjì sí ìtàǹbá lọ ní ìtàǹbá lọ tí mùsùlùmí bá lọ nígbàgbọ́ kò sí tí gbàgbọ́ sẹ́tì ìgbàgbọ́ yìí ó ń yòrò nínú ilé ayé wa òun lọ́jọ́ tá a máa tẹ̀yìn gbèrú wa ìlànà ọ̀tẹ́ẹ̀sìn ni wọ́n fi ń tẹ̀yìn gbèrú wa. wọ́n lè máa sọ fún wa pé kí ọ̀rọ̀ kudus mùsùlùmí lọ̀rọ̀ kudus kàn nítorí pé mùsùlùmí lọ wà lórí ẹ̀sìn tó ti òkè ọ̀run wá tọ́lọ́hún fi rán gbogbo àwọn ànábì bá sọ̀rọ̀ láàyè yìí gbogbo ìyókù tá a bá ti yọwọ́ ìtẹ́yìn náà fi kún kó lẹ́yìn mùsùlùmí fi kún tí èsà rẹ̀ tá a bá ti yọ kó tá a yọ gbogbo ìwà èérí tẹ́mi àtẹ̀yìn ń hù tá a fi rẹ́sìlámù la a bá ti yọ kó tá a mọ̀ pé kí èsà rẹ̀ àwa la bàjẹ́ ìsìlámù ò mùsùlùmí ò ní lọ́bàjẹ́ ìsìlámù ò bá a bá ti yọ kó. ọlọ́run ẹyọ kan ṣoṣo táwọn ànábì ọlọ́run àtàná ń pè òun nìkan islam pè ní ìmáláyé títún pe ọlọ́run kan ṣoṣo mọ́ ọlọ́run tó ti dojúrú máwọn míì lọ́wọ́ òun ni wọ́n ń pè wọ́n ń pe sigidi lọ́lọ́run wọ́n ń forí kalẹ̀ fẹ́ da òun kéde fún ẹni tí a ń lò tí a fi fi ṣe tíátà ó ti kéde pé òun lẹ ń fọ́tò òun ni o fọ́tò òun lẹ ń lò òun kọ́ òun èsè Jésù o. ó ti dàrú ó dàrú mọ́ wọn lọ nìkan ni ó ní ọmọ fọ́tò ànábì àbí ní ojú rìn kí wọ́n fi fọ́tò um, ànábì mọ́ ọmọ hàn ó fi fọ́tò òun nìkan lẹ̀sìn tó ṣe déédéé táwọn ànábì ọlọ́run tàná tí wọ́n mú bọ̀. kèé ṣe torí pé inú ẹ̀ lọ́lọ́run kádàrá àwa tá a wà ń bẹ̀ bẹ́ẹ̀ náà bá ń kọ́ni tí òsùn ọ̀yọ́ ọmọ fetí ẹ̀ gbọ́. ìwọ náà máa wo ohun tó ń wí ìwọ tó ọba wo lè pe bàbá lọ́mọ lọ́lọ́run o tún lè pọ́ ọmọ o tún lè pe lọ́lọ́run ọba wo o tún lè ka kan ẹ̀mí gbogbo ya dàrú ọ̀tẹ̀mí tó fẹ́ mú kọ̀dàrú mọ́ wa lọ àbí tí mùsùlùmí ọba tún ṣàìmọ̀ká láàmú àrí mùsùlùmí tí ó tún máa pé ọlá ànábì mùsùlùmí tí nǹkan òye nù kò sí nǹkan kan tí islam pè lọ́lá kan tó ṣe fọ́mọ èèyàn jọ̀dọ̀ ọlọ́lọ́ ànábì tí ó tó kú ó sọ fún wa pé ẹ má yìn mí kọjá àyè tèmi o. ẹ̀mẹ́yìn fọ́ òsì nǹkan kan tẹ́mi lè ṣe fún yín látòtìrúnì kàmá àtúràtì nàṣọ́ra ìṣàbùnú Maria ànábì ni ẹ̀mẹ́yìn mi láyìn fọ́ mi lẹ̀ sáàyè mi tọ́ba mi fi ń sí ẹ̀mẹ́yìn mi fọ báwọn nàṣọ́rẹ́ bí wọ́n ṣe yin isa ọmọ Maria láyìn fọ, mo kú òtán. ìgbà kú bọ̀ gan àánú wa ní sàǹsẹ̀ yóò sì sọ lójú pé wù mọ̀tì àánú àwọn ìjọ mi ṣe mí kọ̀fẹ́ bí alẹ̀ tọrọ mọ táyà náà láyà yìí ẹ̀dẹ̀ ẹ̀rọ ọmọ ẹ̀dẹ̀ ẹgbẹ́ ọmọ yẹn lónìí nínú mùsùlùmí náà tí wọ́n ń gọ̀ tí wọ́n fẹnu họra fọ́tò ẹ̀dẹ̀ ẹgbẹ́ ẹ̀ ló gbé kọ́rùn pé wọ́n bá ti gbé kọ́rùn àdúrà wọn ti gbà nínú àgọ̀pín ní ẹ̀gọ̀pín ẹlẹ́mi ó fọ́tò àbá rẹ̀ síwájú láàmú sàdúà tó bá ti gbé fọ́tò àbá wọn wájú tó sàdúà kí ni yàtọ̀ rẹ àtàwọn tí wọ́n tí wọ́n gbókùtà kalẹ̀ jẹ́ forí kan kò sí yàtọ̀ inú wọn ọ̀jẹ̀ Islam ọ̀nà ẹbọ ni tọ́wọ́ àánú gbogbo àwọn ẹ̀sìn míì kò sínú Islam Islam ẹ̀sìn ẹ̀sìn ẹlẹ́bọ téèyàn bá gbọ́ Islam yé kò béèrè fọ́tún èèyàn lọ́rùn Islam ò béèrè tuta ni lọ Allah ọgbọ́dọ̀ pálọ̀ mí tuta ni o ń béèrè nǹkan ní ọ̀gbọ́dọ̀ pẹ́lómi ju dání lọ Allah ẹnìkan ọ̀gbọ́dọ̀ tóbi lẹ́mí ẹ tí ó fi dẹni tó pè ní Islam jọlọ́nà ọ̀gbọ́dọ̀ gbàdẹ́bì. àwa wípé àwọn àfa àwa tí wọ́n jẹ́ ni tó tún súnmọ́ lọ́hùn tá a mọ̀ wọ́n sí tá a mọ̀ wọ́n ní tó bẹ́ẹ̀ tó bẹ́ẹ̀ láwọn apẹ́nìkan wòlíì kíní kan gàgọ́ sọ yẹn sẹ́yìn ní ìwà ẹni kíní kan ọwọ́ wèrè ni ọwọ́ ni okùn apá àwọn ẹnìkan ò tó bá ẹni tó ní ní tání Allah àwọn eléyìí sọ orin tí ń bẹnu Islam òun ló ní bàtàn pẹ̀lú Baitul Maqdis torí pé òun ní ọ̀dàrú pẹ̀lú táwọn ànábì ọlọ́run tàná tí wọ́n mú bọ̀ tá a bá ti yọ owó jáwòjá. Ja tẹ́ ẹ fi kún ẹ̀sìn ti yín tí ẹ̀sìn islam èyí ò rí kankan fi kún islam ẹ̀sìn tí ẹ tí wọ́n ń ṣe ìlòfin tí ọ̀dà kún lọ́ba ṣe islam ẹ̀sìn tó mọ́ níwájú Allah subhanahu wa ta'ala. Baitul Maqdis ilé àwọn mùsùlùmí ni ilé tó sì ní ìtàn ní. aṣíwájú wa abuzar al-gafari oníjọ́ kan mọ̀ sọ fún anabi wa muhammad pé ya rasulallah ilé òjíṣẹ́ ọlọ́run ayyu masjidin wudi'a fil ardi awwal masáàsì wo ni kọ́kọ́ kọ́ lákọ́kọ́ sórílẹ̀ ayé tọ́jà masáàsì àkọ́kọ́ ọlọ́dẹ́bí dẹ̀ sọ fún mi pé al-masjidul haram masáàsì tó wà ní maka ni òun là kọ́kọ́ inna awwala bayti wudi alinas lalladhi bi Bakkata mubaraka òun là kọ́kọ́ lé onílẹ́yìn náà kúlùtù súnmọ́ ayì bọ́wá ní lẹ́yìn bọ́wá bí léèrè pé lẹ́yìn Baitul Haram mọ́sáàsì wo ni wọ́n tún kọ́ lẹ́yìn ẹ̀ ó ní al-Masjidul Aqsa mọ́sálásí Aqsa Kudus òun ni. ó ní mo tún wá bà nàbí léèrè pé kàmùbẹ́yìn náà hùmà láàrin àwọn méjèèjì ọdún mélòó ní bẹ láàrin wọn sí kíkọ́ wọn ọlànàbí sọ fún mi pé arba'un sana ogójì ọdún ní bẹ láàrin méjèèjì ó lẹ́yìn gbogbo èyíkéyìí ààyè tírun bá ti bọ́ ọ. fasọ́lì fawọ́ masjidun. kírun bẹ́ẹ̀ o èso ọ̀rọ̀ yẹn kó pé dandan ń bọ̀ bá tó dé haram tàbí tó bá tó dé kudus gbogbo ibi tí ìrun bá ti bọ́ ọ lórílẹ̀ mọ́sálásí. anabi sulaimanu alayhi salatu wa salam òun lọ kọ́ Baitul Maqdis níjọ́ ó sì kọ́ tán ọbẹ̀ ọlọ́run kan mẹ́ta pé kọ́lọ́hún ó ṣe fóun níbi mọ́sáàsì yìí ní ìdè. ọlọ́kọ̀ọ́kọ́ ọlọ́run ṣe fún mi ukman láàyò sọ́dẹ̀kọ̀ ukman. fún mi ní ọgbọ́n tá a fi ṣe ìdájọ́ tí ìdájọ́ kan ò lè dáa jùlọ mọ́ ọbẹ̀ lọ́yìn àgbọ́lọ́hún sì fún un. ọgbọ̀n níjọba bẹ́ẹ̀ dájọ́ kan ẹgbẹ́ sùlámánù ló tún ẹjọ́ ń ṣe ó ṣe orí tó sì dá òní bàbá ẹ̀ lé padà ọbẹ fún mi dá ọba dá tí ó tún dá mi tí ó tó ẹlẹ́kẹ̀jì áhàdì mi kí n rí polo tẹ́nìkan ò ní rírú ẹ̀ lò láyé àwọn awakọ̀ ó sì lò ipò tó lò tẹ́nìkan àwọn èèyàn ń jókòó lórí àga ọlá sọmọ pé ń jọ tó gbúrò wípé bàlìkísù ń dọ́là nítorí tó béèrè òun gbogbo wọn wa òun ti rú ọlá ló tí ó ṣe déédéé ọlá mi mo ti bẹ lọ́nkọ́lọ́wọ́ ọmọ fẹ́ nìkan lọ́lá tí ó rí bí ọlá mi. ẹ̀yẹ wúdúdà lọ́wọ́ á fún ní làbárẹ̀ òun ló fòde ibi tí bàlìkísù wà níjọ́ mi àmọ́ sọ ọ́rẹ́ àgbà àti sọ́rí tàbùsírù àgbáyé ti wá wá wá wọn lábẹ́kúta ni wọ́n ní ní bàlìkísù fi dọ́là jọ náà ọ̀sẹ̀ ẹni tí dáadáa ní ewu. àti sọ́rí tafsir nígbà ọjàbọ̀ ẹ̀ fún anabi Sulaiman ah Sulaiman ní kí aláàfẹ́ ṣubú tẹ̀mí ibi ó sì wá jìnnà ọwọ́ abéèrè lọ́dọ̀ àwọn àlìjànú pé ta ni ọ̀lọ́ bá ń gbé àgọ́ láàrin wa kọ́ wá ṣùgbọ́n bí tó tọ́pamọ́ sí náà ni wípé ibi tó kì í bọ̀ òun ni wípé àwọn èèyàn wọ̀nyí Ududa sọ fún wọn wípé òun wọ́n ní ọ wọ́n ní ọ obìnrin kan tí ń ṣe ọba lórí wọn. Ọwọ́ á ní ń sìn ẹlòmíì wọ́n forí kalẹ̀ fún oòrùn bìdúnilà lẹ́yìn ọlọ́run. Èyí nǹkan alágbà pọ́ si Sùlẹ̀mánù nídìí ẹ lọ mú إنه من سليمان وإنه بسم الله الرحمن الرحيم إسلام نو إنت كمسلمين أوجد يقول látọ̀dọ̀ sùlẹ̀mánu ló ti wá tí wọ́n bá kọ in the name of Jesus lọ́kọ̀ àwa ní kan ọ̀kan àbí kí wọ́n yìí ni gbogbo ẹni tí ó bá mọ tó etí gbogbo ànábì ọlọ́run bá wá onísìlámù kọ́mọ́sálòmíì tá a fún ju lọ alọ́ jọlọ́ nìkan lọ. ndé Sulaiman kọ lẹ́tà sí Balikis tó fi bẹ́ẹ̀ ìnáwó mi Sulaiman Leta yí ọdọ Sulaiman ló ti wá Sulaiman ò sì nǹkan kan wà bisimilahi rahman rahim. Allah alayya wa

láàmù lọ́jọ́ ọjọ́ yìí ẹ mọ iye tẹ́ ń forí kalẹ̀ fún níbi ilé ìpàdé lẹ́yìn ọlọ́run láàmù lọ́jọ́ ńlọrọ kúdùsù kankini lẹ́ẹ̀kan mùsùlùmí wọ́n ti dé ńjọ́ náà sulaimanu aleyhi salatu wa salam ó ní lọ lè mọ̀ pé ọlọ́run dá wa kó lè rí pé irú àga tó ń fi jókòó náà fún wọ́n tó dé wọ́n gbogbo lẹ̀ tí òrìrú ẹ̀ rí wọ́n ti fi gíláàsì omi wà sálẹ̀ ìbàlẹ̀ kí ìṣù ṣe ń omi ní pé ó rò sómi ọwọ́ ní ẹsẹ̀ kọ́mọ́jẹ́ pé yọ kẹsẹ̀ bómi wọ́n sọ fún un pé kọjá omi ò ní omi ò ní yí ọlá ah onáwó pé nǹkan ju ah kẹ́nìkan ọmọ dọ̀la tọ́tọ́ láwọn kó tó dé ọlọ́dìjọ́nù kan lọ gbé fún jókòó wo Balikisu wo gba mi rè ó ó dàgá mi ṣùgbọ́n mi rè ọ̀gbàgbọ́ tọ́rọ́ wo omi tó ti wá síbi tó wá pẹ́ta náà á gbé débì ọjọ́ gbà pé ọlá kan tó ń bẹ tó ju òun lànàbí náà fi kóra ró níjọ́ tálìjànú kan wá jí nǹkan àwọn mùsùlùmí ní wá kó ànábì sì gbàmú ọkọ wọn lẹ́kọ̀ọ́ wọn wọn lẹ jù bá ń lọ ẹni tó bá ti ń gbà náà bọ wọ́n mọ̀ kẹlẹ̀ mọ́ ẹgbẹ́ bọ́ bá fẹ́ ọ̀nà ògbé kan lọ kan ẹdí aṣọ

mo ti rírú ọlá Sùlẹ̀mánù ó ti sọ fọlọ́hún pé kẹ́nìkan má dàrú ọlá àwọn. ó méjì tó béèrè ọlọ́lọ́hún ẹ̀kẹta ni pé aláya ti hadal dị ibi àti lọ́nu masáàsì yìí má jẹ́ nìkan kan wá bẹ̀ bá e wọn ó ṣe nǹkan míì bẹ́ẹ̀ ju kíni lọ ìró kíkí lẹ́yìn wa ń kírun owó owó nàìjíríà jẹ́ nǹkó lọ́bẹ̀ ibẹ̀ bá débẹ̀ bírun lẹ̀ ń bá ẹ̀ wá lọ́jẹ̀ mọ́ yín sọ́jẹ̀ mọ́ kí náà ń ṣe ní irun kí á nìrun mùsùlùmí lónìí ntí ejogun ìsìlámù nù làmánù tọkọ kọ ló ti bẹ lọ́hùn ẹ̀ pé ìsìlámù ni kí wọ́n máa ṣe ń táyé kíni.

gbogbo tí ń tọrọ kiri ká rẹ̀ ọlọ́run mùsùlùmí máa mú wa borí gbogbo àwọn tí wọ́n gbógun lérí Islam wọn lẹ̀ wọn lẹ̀ ẹ bá ń lọ láyé èyí tó kéde lọ́sẹ̀ gbígbà ẹ tó ọ ń sọ̀rọ̀ kan ní ní arógbò báyìí lè rè látòrí stéèjì sáré ẹnu ẹni tí bà kòró nígbà nọ́fìlà ọ̀pá kan mùsùlùmí gidi dúró kòró nígbà dúró tá a bá dúró dá ẹni tí ń tí ọ̀lẹ́mí tí ń dẹ́rù bá láwọn àpé mùsùlùmí tó lẹ́mí tí ń sin lọ́wọ́ ẹ̀. àwa láàdá Allahumma a'izzal islam wal muslimin waqsir as-saliba was-salibiyyin wa dammir a'da'ati Allahumma dammir a'da'ati. اللهم اجعل تدبيرهم تدميرا عليهم يا رب العالمين اللهم انصر من نصر الدين اللهم انصر من نصر الدين برحمتك يا ارحم الراحمين برحمتك يا ارحم الراحمين ربنا افرض علينا الصبر وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين ربنا افرض علينا الصبر وثبت اقدامنا وانصرنا على القوم الكافرين اللهم أمنا في أوطاننا وول أمورنا خيارنا ولا تول أمورنا شرارنا برحمتك يا أرحم الراحمين اللهم اغفر لأموات المسلمين الذين شهدوا لك بالوحدانية وبرسولك بالرسالة وماتوا على ذلك اللهم اغفر لهم وارحمهم واعف عنهم واكرم نزلهم ووسع مدخلهم واغفر لنا اللهم إذا صرنا إلى ما صاروا إليه وصل اللهم على سيدنا محمد وعلى آله وصحبه وسلم سبحان ربك رب العزة عما يصفون السلام على المرسلين والحمد لله رب العالمين